lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kúlọ̀ aláwọ̀ fọdílátò sheik alhaji ismail okutagidi bisimilayi rahman rahim kúlọ̀ aláwọ̀ ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kúlọ̀ aláwọ̀ fọdílátò sheik muhammad bashir ibn sulaiman ibn abdul qadiri ọlọ́run dáre the founder of Ecclesia Worldwide bisimilayi rahman rahim kúlọ̀ aláwọ̀ ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kulala fọdilatu sheik adoktor professor ismail rajon bisimilayi rahmani rahim kulala adallahu samad lamiyalidi walamiyaladi walamiyakulahu kufani had bisimilayi kulala fọdilatu sheik muhammad babatapa alitobewi bisimilayi rahmani rahim kulala adallahu samad lamiyalidi walamiyaladi walamiyakulahu kufani had bisimilayi kulala fún gbogbo òkú mọ́mí níyányá àtàwọn afáwàtà àwọn ti dárúkọ àtàwọn tá a dárúkọ báyìí náà bisimilayi rahmani rahim kúrò allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilayi líláfi ìsájà ránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba global dahiratu dhikrullah lillah wallahu ya'simuka minan nas àti gbogbo àwọn olólùfẹ́ wa lórí social media lórí ìgbìmọ̀rẹ̀rẹ̀ àgbáńlá ayé alékún ìfàyàbalẹ̀ alékún àrísìkí kọ́lọ̀ ń ṣe fún gbogbo wa bisimilayi rahmani rahim líláfi quraish líláfi imri látàsítáì وصرف فالعبد رب هذا البيت الذي يطعمه من جوع ومنعه من عوف بسم الله الرحمن الرحيم في قريش إلى بسم الله الرحمن الرحيم إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدعون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يصانون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الآيات الدنيا وفي الآئرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم الذين يشكرون الله قياما وقعودا وعلى جنوبه ويتفكرون في الألك السماوات والأرض ربنا ما أن ألكت هذا باطلا سبحانك فكنا عذاب النار ọlọ́run ọba ló kí gbogbo àwọn àfáà tó ní nafdac nọ́mbà ìjọba ọlọ́run ọba dání ọlọ́run ọba kí wọn gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé àwọn àfáà alihula mọ́ owó arasa tó lè àǹbíyáì aláwọn àfáà lọ́lọ́run kú ló tẹ̀lé ló tẹ̀lé orí pa àwọn ànábì ọlọ́run so kò wá sí bá ṣe láyé bàjẹ́ tó àmàmà ara àwọn àfáà tó jẹ́ ẹni ọlọ́run wọ́n dẹ̀ bẹ̀ àwọn tó ti lọ ń bẹ́nu wọn àwọn tó ń bẹ nínú ayé wọn ń bẹ́nu wọn ọlọ́run ọba kí wọn la kí wọn síwájú Naam tafsiri suratul Fatiha tá ń bá lọ àti ọ̀rọ̀ nípa sádàkọ̀ tí wọ́n ní ká máa sọ̀rọ̀ lé lórí a ti débi auzubillahi minash shaitani rajim bisimilahi ramani rahim a ti ṣàlàyé alihamdulilayi rabbil alamin a ṣàlàyé fún wa tó jẹ́ fáàsì kan ni arahamani rahim a ṣàlàyé fún wa maliki yaumidin ibelade ní last week iyakana abudu wa sahinu ibẹ̀ la wá wà nísìnyí la fẹ́ ṣàlàyé fún wa lónìí ẹ má bínú coronavirus ò yẹ ká jáde níbi táwa yìí dẹ́ òjò ń rọ̀ láti bí seven days so weather yẹn rí bákan òun la fi pẹ́ bẹ̀rẹ̀ so òjò yẹn gan rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí weather yẹn ṣe kíní dẹ́ tí kíní ẹ̀ bá kílẹ̀ ṣe ká ṣílẹ̀kùn so òjò yẹn ń disturb wa so kọ́lọ̀ ń ṣàánú wa now ìyákaná abúdúwá ìyákaná sahin ìbẹ̀ládé ìbẹ̀láfẹ́ ṣàlàyé fúnra wa àmọ́ ká tó lọ ṣàlàyé fúnra wa fásì mẹ́tẹ̀ẹ̀ta ta kọ́kọ́ tírìtì alihamdulilayi rọ́bìlẹ̀ alamin arahamani rahim maliki yaomidin vaasi mẹ́tẹ̀ẹ̀ta ó fi àwọn òpó kan hàn wá nínú ẹ̀sìn kí ni vaasi yẹn kọ wa vaasi mẹ́ta àtàkọ́kọ́ yẹn ó kọ́ wa ní tawhid ó kọ́ wa nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ẹ̀sìn rìsálà lẹ́lẹ́kejì wa ẹlẹ́kẹta kọ́ wa ní káàkiri alákọ̀ọ́kọ́ tawhidi tó kọ́ wa ẹ rí i pé alihamdulilayi rabbil alamin ta ni rọ́bù rọ́bù is one òun náà ni ọlọ́run ọba tawhidi tá a mú bẹ́ẹ̀ nìyẹn torí time risala tá a mú bẹ́ẹ̀ á wò pé ṣó dárúkọ ànábì nínú fáàsì mẹ́tẹ̀ẹ̀ta ni ṣó dárúkọ àwọn prọfẹ̀tì ni kò dárúkọ wọn àmọ́ aramani rahim ẹ ti understand ó dẹ̀ ti sọ fún wa pé àánú òun ọlọ́run aramani ọba tó máa kẹ́ gbogbo wa generally àtẹlẹ́bọ àtẹni tí ò ṣẹbọ àtẹyàn tó níwà dáadáa àtẹni tí ò níwà dáadáa ló máa kẹ́ rahimi aramani arahim ó máa máa continue láti máa kẹ́ àwọn onígbàgbọ́ lọ àtàwọn tó dúró déédéé so kí dẹ̀ ni òjíṣẹ́ tọ́lọ́run bá fún wa ẹ ti understand ó sọ fún wa pé wọ́n máa arzalinaka ila rahmatan lil alamin àná mọ̀ọ́mọ̀ nìyẹn ayé alukura nìyẹn ó dẹ̀ sọ fún wa pé prophet tó ń fún wa o is a prophet of rahma so rìsálà a nínú ẹkọ mẹ́ta tá a yẹn nínú àwọn fásitì mẹ́ta yẹn káàkiri òun náà ni yamẹ̀lẹ̀ kìyàmọ̀ ọjọ ìgbẹ̀yìn ọjọ ìdájọ́ ọjọ ìnàró ọjọ wàhálà ọjọ ìfọ̀kànbalẹ̀ ọjọ tó ju gbogbo ọjọ lọ òun náà ni áhírà maliki yaomi díìnì ó ti túmọ̀ áhírà fún wa yẹn ó ti so fásitì ta alihamudulilayi alamin arahamani rahim díìnì àwọn rí akẹ́kọ̀ọ́ pé kí ni ọlọ́run ọba wa ẹyọ kan ni rọ́bù kí ni rọ́bù aláàánú oníkẹ́ni rọ́bù kí ni rọ́bù tó mọ́ ni ẹ ti understand ma rìsálà tawa ni ó tún fún wa ń bẹ̀ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ aramani rahim inú aramani arahim yẹn láti píkì rìsálà òun náà ni anabiwa muhammadu wa ma arsalnaka ila alamin òjíṣẹ́ bá fún wa òjíṣẹ́ òjíṣẹ́ aláàánú ni òjíṣẹ́ òjíṣẹ́ tó ju òjíṣẹ́ lọ ni so ẹlẹ́kẹ̀rin tó tún kọ́ ẹlẹ́kẹ̀ta tó kọ́ wa náà ní ahira ahira yẹn ni maliki yaomidin olùkápá ọjọ́ ẹ̀san ẹ ti understand so nínú àwọn nǹkan tó kọ́ wa nìyẹn so then nínú àwọn nǹkan tí ó tún fún wa nínú àwọn nǹkan tí kìíní yẹn tún fún wa tí verse mẹ́ta yẹn tún fún wa ó kọ́ ó fún wa ní ìfẹ́ ó fún wa ní hope ó dẹ̀ fún wa ní fear òun náà ni mo ti treat fún wa love ọlọ́run la ní ani alhamdulilayi rabbil alamin ẹ ti understand aramoni rahim ìfẹ́ ọlọ́run ọba la níbẹ̀ hope tó tún wà ń bẹ̀ náà ni pé kí ni à ń expect anífẹ́ ọlọ́run ọba ìfẹ́ ta wá nìyẹn ó ń bí hope fún wa pé anífẹ́ ọlọ́run ọba ó máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ fún wa fear tó wà ń bẹ̀ náà ni maliki yaomidin ọlọ́run ọba wa yìí náà bó ṣe jẹ́ yẹn olùkápọ̀ ọjọ́ ìsan definitely ọlọ́run ọba bó ṣe jẹ́ pé ó ní aramani arohim òun lọ́ba aláàánú ọba aláàránṣe bó ṣe jẹ́ aláàánú tó yẹn náà ó tún ṣe kí ni o o o o o dúró sórí ìdájọ́ tíyàn bá ṣe nǹkan tí ò dáa á dín pẹ̀lú onítọ̀hún bọ́lọ́run ọba wa ṣe jọba aláàánú tó fíẹ̀ tó wà lọ́kàn wa a mọ̀ pé lè fìyà jẹyàn a mọ̀ pé iná ń bẹ a mọ̀ pé jàǹdà mọ̀ ń bẹ a mọ̀ pé ìyà ń bẹ nínú sàárè a mọ̀ pé wàhálà wà tíyàn ò bá ti dúró déédéé so sóra yẹn fásitì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó jẹ́ ká ó jẹ́ ká ní kọ́ká kẹ́kọ̀ọ́ ìfẹ́ àti ìfọkànsí gẹ́gẹ́ bó dẹ̀ ti sọ fún wa nínú ayé àkànnà pé látẹ̀kínà tó mẹ́ra mọ́tẹ́lẹ́ ayé ká má sọ̀rọ̀ tìǹà a ní òpù sọ́dọ̀ Ọlọ́run ọba súra yẹn fásì yẹn jẹ́ ká ní hope ẹ ti understand tòró lọ́wọ́ ọba ọba aláàánú ni ọba tó dẹ̀ máa tún ṣe ni tó tún máa ń dájọ́ pẹ̀lú kíni ni so ibi tá a fẹ́ lọ nísìn ìyáka na abudu wa ìyáka na sahil ìyáka na abudu wa ìyáka na sahil nu tẹ bá wo ìyáka na abudu wa ìyáka na sahil àní ìwọ ọlọ́run la máa sìn kàtúbà ẹ̀ ìwọ ọlọ́run la máa sìn wa ìyáka na sahil ọ̀dọ̀ ẹ láti máa wá ìrànlọ́wọ́ but wọ́ọ̀dù ìyáàkà yẹn mo fẹ́ ká mọ̀ ni pé wọ́ọ̀dù ìyáàkà yẹn ń jẹ́ kó yé wa pé ọlọ́run nìkan la máa máa sìn kì í ṣe ẹ̀wọ̀n pé àwọn tó ń sin ọlọ́run iná wà àwọn tó ń sin ọlọ́run ṣàngó wà àwọn tó ń sin ọlọ́run ọya wà àwọn tó ń sin ọlọ́run ọba oríṣiríṣi ọlọ́run lóníkàlùkù lẹ́lòmíì làwọn míì ń sìn àmọ́ ọlọ́run ọba tá a sọ̀rọ̀ yìí ìyáàkà náà àbúrò tí wọ́n ń tẹ́ ni pé kí ni o ọlọ́run ọba ọ̀kan tó jẹ́ pé kò lí kò láfiwé kò sí nǹkan tá a lè fi wé ó ló máa sin nínú èdè lárúbáwá máa sọ fún wa pé nahabuduka mò ń sin ọlọ́run but ìyá kaná àbúdù ẹ ẹ ti understand yìí sìn ìyá kaná àbúdù ó ní pé ọlọ́run ọba ló fẹ́ máa sìn ìwọ ni màá máa sìn tíyàn bá lo wọ́ọ̀dù ìyá kaná àbúdù pẹ̀lú nahabuduka nahabuduka yẹn lárúbáwá ni èdè ní wípé mò ń sìn mò ń sin ọlọ́run ẹni tó wà pé ní àtúntò wẹ́fẹ̀ sáà mùsùlùmí àyàn jẹ́ mùsùlùmí àbí ẹlẹ́bọ ẹni tó jẹ́ mùsùlùmí lónìí tó wà pé ta ló ń sìn kìnìkan ní kó tó sọ léde yẹn pé náà abúdúkà ọlọ́run ọba náà lòún sìn lárúbáwá náà abúdúkà yẹn ó mì ní pé ó lè sọ fún yín pé nahabuduka mò ń sin ọlọ́run lónìí nahabuduka mò ń sin ọyọ alọ́la nahabuduka mò ń sin iyọ pàtàlá lọ́túnla nahabuduka àwọn ayélára ni mò ń sìn nahabuduka ọ̀ṣun ni mò ń sìn nahabuduka mò ń sin ṣàngó mò ń sin ògún but ìyáàkà the word yẹn kò lọ kò lè tú sínú ẹni tó bá ti tí wọ́ọ̀dù yẹn bá ti jáde lẹ́nu ẹ̀ kò wọ́ọ̀dù yẹn túmọ̀ pé kò sẹ́ni tíyan lè sìn o ẹni bá sọ pé ìyáàkà ni àbúdù kò sẹ́ni tíyan lè sì ju ọba yìí lọ ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé ẹ ti understand wọ́ọ̀dù yẹn ni pé ọba la sìn ọ̀dọ̀ ẹni ìwọ ọlọ́run ọba la sìn ìyá àkànà àbúdù ìwọ la sìn ìwọ rọ́bù ìwọ arohim ìwọ ọba tó dá gbogbo ayé because why tí yàn fi máa sọ pé why tó ṣe ti kini ẹ ti tí wọ́ọ̀dì ẹ ṣe sáǹdì má jẹ̀mú pé ọlọ́run ọba tó ní nafdac nọmba gbogbo ayé la fẹ́ máa sìn ni pé ìyá kan náà why tó ṣe strong bẹ́ẹ̀ ni pé torí pé kí ni o òun ọlọ́run ọba na abudu ẹ rí i pé wọ́ọ̀dù plural wọ́ọ̀dù ni àbí kì í ṣe wọ́ọ̀dù ẹnìkan kì í ṣe singular word ìyáàkà ẹ rí i pé wọ́n ti pé ìwọlá ó máa sìn plural word ni wáyé tó ti jẹ́ plural ẹ̀kọ́ tó tún bẹ́ẹ̀ nù ìyáàkà fún wa ni pé ẹ̀sìn islam ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni ó dẹ̀ jẹ́ ká understand kankan pé tí aburú bá ń dààmú ọmọ ìyá ẹ nínú ẹ̀sìn rí i pé wọ́n ló ń dààmú tó bá ń gbádùn nínú ẹ̀sìn yìí máa rántí àwọn tí ò gbádùn assistance tó bá lè ṣe fún wọn ṣe fún wọn tó bá ń tọrọ ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run forí ara ẹ tún máa tọrọ fáwọn àlìhùmọ̀ títí ẹ ìyáka yẹn tó ń plural tí ìyáka yẹn ń gbé ó ń fún wa nílọ̀ pé nínú ẹ̀sìn islam gbogbo nǹkan tó bá ti ń fẹ́ máa fẹ́ fúnra gbogbo nǹkan tó bá ti ń fẹ́ fúnra ẹ máa fẹ́ fún gbogbo àlìhùmọ̀ máa fẹ́ fún gbogbo àwọn tẹ́yọ̀ jọ ń bẹ nínú ẹ̀sìn náà so ìyẹ́ kan náà àbúdù wa rí pé kò sọ pé kì í o ò sọ pé ó ní ìwọ la ẹ ó jẹ́ plural word pé ọlọ́run lá máa sìn ìrẹ̀ lá máa sìn ẹ ti understand so àyà yẹn kọ́ wa pé no torí pé kí ni ọlọ́run ọba ló create gbogbo nǹkan tó ń bẹ lórílẹ̀‐èdè why ó kírẹ́ẹ̀tì ẹ̀ gbogbo nǹkan tó kírẹ́ẹ̀tì yẹn nǹkan tó pọ̀ ni living thing and non living thing ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so òun ọlọ́run ọba dẹ̀ ní òun nìkan ni ìyá kana abudu definitely gbogbo nǹkan tẹ́mi ọlọ́run ọba dápátá na abudu èmi ni kẹ́ máa sìn nǹkan tó lọ́wọ́ bá ń sọ yẹn ló fi sọ fún wa pé wàmán alákítólì jínní wàlí ìzà ìlànà abudun mi ń dẹ́yìn àtàlìjọ́nú lásán o àyàfi kẹ́ máa sìn èmi ọlọ́run so à ń láti máa always máa ṣe kí o máa lo plural fún gbogbo nǹkan tá a bá ń ṣe tó bá ti jẹ́ mùsùlùmí gidi nìyẹn máa ṣe nǹkan dáadáa ló fi jẹ́ pé gbogbo nǹkan dáadáa wọ̀nyẹn ìbáàdà ló máa bí wájú ọlọ́run tó bá ń tọ́jú ìyàwó ẹ ìbáàdà ni bí sádàkọ̀ ló ń ṣe tó ń tọ́jú ọmọ bí sádàkọ̀ ló ń ṣe tó ń tọ́jú àwọn ẹbí ẹ bí sádàkọ̀ ló ń ṣe ẹ ti understand so ìyá kaná àbúdù it's a plural word pé gbogbo nǹkan tọ́lọ́run bá dá pátápátá o nahabudu òun lá ọlọ́run yẹn lá máa sìn torí pé ọlọ́run yẹn jẹ́ kí ni o ọlọ́run ọba yẹn jẹ́ ọba kan ṣoṣo ẹ ti understand so a dẹ̀ láti máa remember pé gbogbo nǹkan tá a bá ń fẹ́ fúnra wa ká máa fẹ́ fún àwọn tá a jọjọjọ mọ̀ ọ̀yá nínú ẹ̀sìn kẹ́ẹ́ bá Al-Qur'an ṣe sọ fún wa pé innamal mu'minina ikwa ẹ ti understand so bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹlẹ́kejì dẹ̀ tún ní ìyá kanáà àbúdù yẹn ó ń túmọ̀ pé àtúntọ́pọ̀ ọlọ́run la fẹ́ máa sìn sísìn ọlọ́run la fẹ́ máa sìn ọlọ́run ìbádà ni you understand so ìbádà tá a fẹ́ máa sìn ọlọ́run yẹn ibi tí wàá ti mọ̀ pé ìbádà ni òun mo fọ́kọ̀ sọ fún ẹlẹ́ẹ̀kan pé lárúbáwá pé à ń sìn nǹkan à ń wọ́ṣìpù nǹkan lárúbáwá ẹ̀ ni pé kí ni tó máa sọ ní lárúbáwá ní nàbúdùkà mò ń sìn mò ń ṣe kíkan but wọ́ọ̀dù ìyáka náà àbúdù is ìbádà anything tó bá dẹ̀ ti jẹ́ ìbádà kò gbúdọ̀ kọjá ọlọ́run lọ àti súnà ànábì Yaka so kò gbúdọ̀ ọlọ́run ọba ló ṣó ti rí pé mo sọ pé lẹ́ẹ̀kan pé o lè sọ pé wọ́n lè sọ o lè jẹ́ o lè ṣe rí pé àwọn mùsùlùmí wà ó ń lọ church mùsùlùmí wà ó ń lọ ilé babaláwo mùsùlùmí wà ó dẹ̀ tún kírun tó ó lè dè oníkan ní pé ah, tani wọn lọ́run sani ah, mò ń sin ọlọ́run ọba Allah ní abúdùkà ọlọ́run ọba Allah ni mò ń sin ọlọ́tún ní kíni kírísítẹ́nì mò ń ṣe ní abúdùkà dọ́pẹ́ lárúbáwá náà fi bá sọ̀rọ̀ worship ẹni ló anything worship òun wọ́ṣìpù nǹkan ni òun wọ́ṣìpù nǹkan bó jẹ́ pọ́lọ́run náà ni wọ́n sọ mò ń wọ́ṣìpù ọlọ́run bóyá ṣàǹgó náà ni mò ń wọ́ṣìpù ọlọ́run but word of ìyáàkà náà àbúdù ọlọ́run ọba kan yìí ló ní òun ló ní torí pé kí ni ẹni eh, ìbáàdà ni nǹkan tá ń ṣe fún yẹn ẹni tó bá dẹ̀ ti jẹ́ ìbáàdà ọlọ́run ọba ló ní so ìbáàdà sí ọlọ́run ọba ni so súnà ẹni tí ìyẹn súnà ló dẹ̀ tún jẹ́ ẹ ti understand yín sìn so anything tíyàn bá ti wá ṣe tíyàn bá ti ṣe tí kì bá ti ṣe ìbáàdà tó ti kúrò ní pé ọlọ́run ọba la ń ṣe fún àbí afọ́lòsú náà wọ́n ṣe ní ká ṣe ó ti di kíni o ó ti di shirik ó ti di ẹbọ ṣíṣe ẹ ti understand so ẹ̀hẹ̀ ẹ wo wáyé aka nestahil alọ́dọ̀ ọlọ́run láti fẹ́ máa wá ìrànlọ́wọ́ tó rà ní pẹ́ púpọ̀ lórí vast and treat ayai. Eh, so alọ́dọ̀ ọlọ́run ọba la fẹ́ máa wá ìrànlọ́wọ́ ẹ ti understand wọ́ọ̀dù wọ́ọ̀dù ìbádà ẹ̀dẹ̀ tún ní kí tó kúrò ní ìyá kan náà wọ́ọ̀dù ìbádà ẹ̀dẹ̀ ní oní ashadu allah ilaha illallah wa anna muhammad rasulullah ṣó ti rí bẹ́yẹn ṣó dẹ̀ mọ̀ pé sísìn tó fẹ́ sìn yóò ti ní ashadu allah ilaha illallah wa anna muhammad rasulullah ẹ ti understand nísìn so word of ìbádà ipe à ń sin à ń sin ọlọ́run à ń sin kínní kò sẹ́ni tó fún ìyá kaná àbúdù ò lè sin nǹkan míì ọlọ́run ọba ló lè ló máa máa sìn ló fi bí pé kínní tí wọ́n bá fẹ́ lọ́n ṣe èèyàn sí muslim wọn á ní kínní o ashadu alla ilaha illallah wa anna muhammadu rasulullah gbàpọ́ lọ́wọ́ ọba o ọba ọ̀kan ṣoṣo ni o wa anna muhammadu rasulullah gbàpá nàbí muhammadu sallallahu ta'ala alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni. ẹsẹ̀ lọ́sàn anything tó bá wà ló ń ṣe ní ìbáàdà tó bá ti kọjá ẹnu nǹkan tó ti kọjá ẹnu àlà ọlọ́run ẹnu àlà ànábì ó ti di shirik ó ti di ẹbọ gẹ́gẹ́ bá yẹ sọ̀rọ̀ mi ìfẹ́ lo táìmù púpọ̀ jù lónìí gẹ́gẹ́ bá yẹ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan púpọ̀ lórí àwọn nǹkan bíi oògùn ṣíṣe nínú ẹ̀sìn àtàwọn ẹbọ míì tá ń pè ní sàdákà tá ń pè ní sàárà àtàwọn ìwà míì nínú ẹ̀sìn àti láti lọ máa wá agbára lọ́dọ̀ àwọn àlìjọ̀nú táàdẹ sọ pé ìmáàmù ni wá làdáni ni wá àfàṣẹ́wù ni wá onímọ̀ ni wá nínú ẹ̀sìn agbó ẹ̀sìn yé púpọ̀ láwọn nǹkan míì tó jẹ́ pé kí ni wàjádínà àbáhànà tó ń jẹ́ ká máa ṣe nínú ẹ̀sìn ipa àwọn bàbá wa ló ṣe léyìí tẹ̀sìn òde fàyè ẹlẹ̀ òun ni wọ́ọ̀dù ìyá kana àbúdù tẹ́mi àti ẹ̀ ń wí lójoojúmọ́ wọ́ọ̀dù of ìbádà ni kò dẹ̀ sẹ́ni tí wọ́ọ̀dù yẹn tọ́ sí ju ọlọ́run ọba lọ àti sunna anabi muhammadu gbogbo nǹkan tó bá ti ń ṣe sallallahu ta'ala alaihi wasallam gbogbo nǹkan tó bá ti ń ṣe because of prophet tó ń follow súnà ànábì tó dẹ̀ tó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ìbádàtọ̀ ọlọ́run ni ọlọ́run ọba lónìí ni a fi mú wọ́ọ̀dù pé ashhadu Allah la ilaha illallah wa anna muhammadar rasulullah kò sọ̀rọ̀ mọ́ anything tó bá ti kọjá nǹkan méjì àsọpá ànábì kò sọpá ànábì lọ́lọ́ ànábì ò kì í ṣe ọlọ́run o ipe tilka hududullah wa ma yuti illa wa rasulahu ẹ má kọjá ẹnu àlà èmi ọlọ́run ọba ẹ dẹ̀ má kọjá ẹnu àlà òjíṣẹ́ ńlá anabi muhammadu sallallahu ta'ala alayhi wa sallam wá ìtọ́lọ́run ọba ṣe sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba mọ̀ pé ẹ lè bíòdì fúnra yín mo ti rán òjíṣẹ́ sí yín òjíṣẹ́ tí mo rán sí yín òun náà ni mo fún ní àlùkùránì òun náà mo fèsì ní kó ṣàlàyé fún yín lọ́lọ́run bá fi sọ ń bì kan muhammadu sallallahu ta'ala alayhi wa message kó ṣe everything tán hmm, tó fi sọ ó ń ṣàlàyé ó ń tẹ́ àtúnṣe fún ọmọ pé tó bá pẹ̀rù ló ń bá wàlá fámà balágìtà rẹ̀zà látà wàlá wíyá sí múkàmí nà nọ́ọ̀sì ẹsẹ̀ lọ́sàn ọlọ́run bá ní ìwà ànábì gbogbo ẹ̀kọ́ tá a kọ́ ẹ fáwọn àlèhùnmọ́ ẹ ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wọn má gbé ìrújú wọ̀ sọ fún wọn tó bá jẹ́ pẹ̀rù àwọn pípù wọ̀nyí ló ń bà ẹ́ nínú wọn bóyá oṣó lẹ̀rú ẹ̀ ń bà ẹ́ ìwọ àáfà bóyá àjẹ́ lẹ̀rú ẹ̀ ń bà ẹ́ bóyá ẹlẹ́bọ lóògùn bóyá àwọn àáfà ẹgbẹ́ náà táwọn jáfà ẹlẹ́bọ tí wọ́n tún rẹ̀ rí pé wọ́n jáfa ọlọ́run ọba òun sọ̀rọ̀ ọlọ́run torí ẹni tó máa ń sọ̀rọ̀ ọlọ́run ọba lóòótọ́ lódodo tí ò fi rújú sí ọ̀tá máa pọ̀ fún ó dẹ̀ máa ní a lot of problem nínú ayé ẹni tó bá ti fèsì pé òun fẹ́ máa sọ truth òun òótọ́ ọ̀rọ̀ ọlọ́run òun òun òun ò rẹ̀ ní kọjá inú àlà ànábì muhammadu sallallahu alayhi wa sallam ó máa ní problem nínú ayé go and prepare for it if not tó o bá ti fẹ́ pip tó o bá ti prepare fún o máa ní problem àwọn àáfàá tó wọ́n pé àwọn náà ẹjọ́ sọ pé ẹ̀ ń jà àáfàá náà ni wọ́n á gbé ogun àjẹ́ á gbé ogun oṣó á gbógun torí pé kí ni ọ̀rọ̀ ọlọ́run ó máa ń dàbí bọ́ǹbù ó máa ń dàbí ègún ó máa ń dàbí iná lára àwọn tó bá yẹ pé wọ́n ń pretend àtàwọn tó yẹ pé kí ni wọ́n sin ọlọ́run so wọ́n á máa bínú ẹni tó ń sọ òótọ́ yẹn torí òótọ́ ló ń sọ so ẹ má ẹ̀ka pa nǹkan pọ̀ mọ́ lọ́run ìyá kanáà budu ìwọ ló ń sọ everyday ló ń sọ so, aya yìí dẹ̀ ní ìyákaná abúlé ìyákaná sáyẹn ibẹ̀ lọ́lọ́run ọba ṣẹ́rí pé verse three verses tá ọkọ̀ treat yẹn ọlọ́run ọba lónìí ọlọ́run ọba wá ní ìyákaná àbúdù gẹ́gẹ́ bá ṣe sọ sọ́lọ́ ọ̀tá lálẹ́ wọ̀ sọ́lá pé kí ni ìyákaná abúdù wá ìyákaná ọlọ́run ní pé náà eléṣẹ̀ṣẹ̀ wá jẹ́ láàárín èmi àtẹrú mi ẹ̀rọ pé alihamudulilayi rọ́bìlì alamin ọlọ́run ọba lónìí aramani rahim ọlọ́run ọba lónìí malik yaumidin ọlọ́run ọba lónìí abudu wa ìyákanna sahim ọlọ́run ní eléyìí jẹ́ àárín mi àtẹrù mi àtẹrù ti dé báyìí connection yẹn la wá ń àti sọ kó má yẹ abudu mo fi kọ́kọ́ abudu na abudu then abudu yẹn mo fi fi ń àti òun sọ pé ọlọ́run ọba ló fẹ́ máa sìn ó nípa àkọ́pọ̀ mọ́ ọlọ́run ó dẹ̀ ní kọjá ẹnu àlà ọlọ́run àti tànàbí Muhammad tó bá ti wá lọ ń ṣe àwọn nǹkan míì tí ò yẹ kó máa ṣe tí ò yẹ ká máa ṣe nínú ẹ̀sìn à ń fọmọ ọlọ́mọ wá owó ni a lọ ń ṣe oògùn ni a lọ ń ṣe gbẹ́rẹ́ arọ́bí ni a lọ ń tọpa kádàrá ni a lọ ń ṣe sàárà à ń ṣe ètùtù a gbé nǹkan lọ sóríta à ń forí balẹ̀ fún gi o lọ ṣọ́ọ̀ṣì lónìí o kírun lọ́la o lọ sáyé lára lọ́la o lọ sí jímọ̀ lọ́túnla o ń da gbogbo nǹkan wọn yẹn pọ̀ ìyá kaná àbújọ ọlọ́run ọba kọ́ ló ń sìn o ló fi jẹ́ pé tí gbogbo èrò bá ń pọ̀ lọ́hùn ẹ rí i pé most of àwọn èèyàn wọ́n á ní pé àwọn ti bẹ́lọ̀ bẹ́lọ̀ ọlọ́run ò dáhùn wọ́n á ní àwọn ń lọ lé babaláwo àwọn ń lọ sọ́dọ̀ wòlíì onísáàmù àwọn ń lọ sọ́dọ̀ àáfàá tó láṣìírí yánranyánran do you know why lóòótọ́ ni wọ́n ń kírun lóòótọ́ ni wọ́n ń gbàwẹ̀ lóòótọ́ ni wọ́n ṣe gbẹ̀ but ọlọ́run ọba tí wọ́n ń sìn wọn ní kinní pẹ̀lú ọlọ́run ọba wọn wọn sin ọlọ́run ọba pẹ̀lú mímọ́ wọn pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn ìtorí ọlọ́run ò fi dáhùn torí mẹ́sẹ̀gì yẹn mẹ́sẹ̀gì tó strong ni ìyá kana abudu ìwọ la fẹ́ máa sìn ìwọ ọlọ́run yìí la fẹ́ máa sìn wá ìyá kaná stein ọ̀dọ̀ ọlọ́run ló ti máa ọ̀dọ̀ ọlọ́run ló ti máa béèrè fún ràn lọ́wọ́ jọ ọ̀dọ̀ ọlọ́run ló fẹ́ máa béèrè fún ràn yẹn ibo ló wá ń lọ o lọ sí church o lọ sọ́dọ̀ ayélálá ó lọ síbi wọ́n ní oògùn ẹ má sì mí gbọ́ òde end point of correction àwọn míì wò pé bóyá fásá ìdí ò tako oògùn mọ́ pé kìnnìkan míì fìgbà kan sọ́pọ́ọ̀tì oògùn o àwa ti kúrò ńbẹ̀ ọ̀rọ̀ táwa sọ àwa ò ní kó jẹ́ o àwa ti kúrò ńbẹ̀ àti kúrò ńbẹ̀ nìyẹn o ọlọ́mọ ayé kìnnìkan padà sí burúkú o kò sí nǹkan tó ń jẹ́ oògùn nínú ẹ̀sìn Islam yàtọ̀ sóògùn ìwòsàn o pé ẹ orí ń fọ́ mi inú ń dùn mi àwọn oògùn ìwòsàn lóríṣiríṣi kódà tíyàn bá àtẹ́ǹdì sóògùn ìwòsàn dáadáa wọ́n á tún máa rẹ́kọ̀dù sádàkọ̀ fún kódà kó ṣe oògùn òsàn fún yàn kó gbowó wọ́n tún máa kọ ládá sílẹ̀ fún kúlì dẹ́ ahílẹ̀ hù dẹ̀ wáhù fálẹ́tẹ́tìlìbù dẹ̀ wáhù lè dà yí kùn fálẹ́tẹ́tìlìbù òbí ara ọlọ́run ni mi ní dá oògùn kan mi ní dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi ń fi ìwòsàn yín síbi nǹkan tẹ́mi ọlọ́run bá ṣe léèwọ̀ fún yín à ń fi ọtí mu nǹkan à ń fi ọtí mu nǹkan à ń fi nǹkan òkú ṣe gbá à ń fi nǹkan òkú ṣe ìtàmẹ̀dùn ẹ ti understand à ń lo ẹmu ni àwọn nǹkan tọ́lọ́run pé ẹran ẹlẹ́dẹ̀ a fi ń ṣe nǹkan àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ni pé mi fi wòsàn yín síbẹ̀ ká má wàá sọ pé àwọn tó lọ ń tọpa kádàrà pé a fẹ́ oṣólẹ̀ àwúre oṣó tútù ẹ ti understand àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá ní pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ ti understand èmi Muhammadu Saheed mi ìfìgbà kan kúrò lórí ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ oògùn ọlọ́run bá ti sọ واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان ومن كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السير وما أنزل على الملائكين ببابل آروت وماروت ومن يعلمني من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر إن قتلون كوي فتنة لكبر ẹ wo àwọn èèyàn mọ́ èdè ń kú ẹbu tó wọ́n jẹ tó wọ́n jẹ ìsàlẹ̀ kun ẹ kó tó jẹ ní tiwọn ní kẹlòmíì tó jẹun kó kọ́kọ́ lọ fi ọtí lo nǹkan bó ṣe kọ́kọ́ fi lo nǹkan yẹn gbogbo wa lájọjọ́ o la lọ skul ẹbu oògùn tó tẹ̀ sí lọ ẹ wá ní kéèyàn fi ọtí lo ó wá kọ́kọ́ òun lọ́kọ́ tẹ́lẹ̀ inú ẹ ó lọ ń wọ àsì ó máa lọ́ máa lọ́ máa sí ilẹ̀ sísàlẹ̀ ìfun ẹni wàhálà ni damages ló ń cause ìnàmọ́ náà nù fitinah tone fala tekfur bó ṣe wá jẹ́ damages tó ń damages fún ọ́ lẹ́ẹ̀ heart yẹ kidney yẹ lungs yẹ bó ṣe ń fa wàhálà fáwọn èèyàn yẹn tó tó tó ń damage body yẹn bẹ́ẹ̀ náà tún ní fàlà tekfur bẹ́ẹ̀ náà ló tún lead ẹ sí kèfèrí ẹ lọ wo Suratul Baqara one oh two tí n bá ṣe mistake inú ẹ̀ ló wà ẹ ti understand so bó ṣe one oh two so bó ṣe bó ṣe jẹ́ kíní yẹn náà ló ṣe jẹ́ ló máa fún yàn ní problem ẹ̀tì ọ̀dọ̀ so èmi Saheed mi fìgbà kan sọpọ́ọ̀tì pé ẹ oògùn no nǹkan tí mò ń sọ ni pé àà tí dandan ni kéèyàn ṣe oògùn ni pé àwọn bàbá tó ti lọ àtàwọn míì nínú ayé àwọn àáfàá tó tọ̀tọ̀ lọ́hùn wọ́n lè hàn tú fún yàn yẹtí arisco arọ̀gẹ̀dẹ̀ aminkuli mankani ya latif àwọn aya nínú alukuriyani suratul fatiha ni izaja ni àwọn fáàsì kọ̀ọ̀kan nínú àlùkùránì ni bóyá ọmọ wa mímọ̀ wá ní ẹ máa fẹ̀ nukuri wúkà falantaza wà lámúná omi làdúnà ilmà rọ́bì sídìní ilmà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìlà wa ń sọ pé àlùkùránì lágbára àwọn bàbá wa ta tí wọ́n dẹ̀ ti lọ náà ọ̀ǹtú wọ́n á hàn ọ̀ǹtú wọ́n á ka orúkọ ọlọ́run ọba sómi wọ́n á kọjá àlùkùránì that is what i'm saying wípé a máa níṣòro torí pé Ọlọ́run jẹ́ kó yé wa pé èṣù àtàwọn ẹbí ẹ̀ oṣó ń wù ẹ́ àjẹ́ ń wù ẹ́ ẹlẹ́bọlógún wù ẹ́ àáfàá fẹ́ẹ̀kì ẹlẹ́mìí èṣù alálìjọ̀nù ń wù ẹ́ wọ́n dẹ̀ ń fẹ́ máa níkapá wọ́n fẹ́ máa try ìtọwọ́bọ núra wọ ẹ wọ́n fẹ́ máa disturb ẹ wọ́n fẹ́ kó nífọ̀kànbalẹ̀ kí ló wá fi kojú ẹ̀ kò sí nǹkan tó máa fi kojú ẹ̀ náà ni pé wàá padà sínú àlùkùránì ó tún wọ́n ní máa fi tọ̀fọ̀ gbẹ́ àjẹ́ńdà ẹ̀ láàmú ó wá lọ wá ewé ewé ìyálóde ó wá gun pọ̀ mọ́ kinní kan pé ó fẹ́ fi àtàkì àjẹ́ ọ̀ǹda àwọn náà ló ṣì wà wọ́n máa rẹ́rìn-ín ni ìmùlẹ̀ àwọn àgbà Under àwọn náà ló ṣì wà ẹ̀yọ́nú ayé ọ̀ndà àwọn tó ń di ìstọ́pù ẹ̀ ìlò ìwà iná wí arákùn wúwà wákọ̀ bí ìlú hùn mí ní àìṣù látara ọ̀nà hùn alukuran ló sọ bẹ́ẹ̀ pé àwọn èṣù àtàlìjọ̀nú wọn máa dìstọ́pù yín wọn máa wọnú yín wọn máa èṣù àtàwọn ẹlẹ́mìí òkùnkùn wọn máa wọnú bọ́dì ẹ̀dá bíi bẹ́ẹ̀jẹ̀ ṣe ń flò lára wa wọn láti wọn máa dàyàn láàmú tó bá wá ń dà ẹ́ láàmú ọlọ́run ọba ni wàá sá wá bá àbáwọn àáfàá tó lọ́lọ́run lọ́dọ̀ọ́ àjẹ́ndà yàn láàmú ẹ wá sọ pé ètùtù kan láṣẹ pé wọ́n á gbẹran tí wọ́n bá gbẹran lónìí tó bá di tó bá fún ní interval oṣù kan péré kó fi lálàáfíà díẹ̀ torí pé fún wọn lẹ́ran tó bá tún di bíi àárín bíi oṣù mẹ́fà nǹkan confam lèmi sọ o wàhálà míì tó tún ju wàhálà yẹn lọ á tún dé wọ́n á tún ṣẹ́ẹ̀kì àwọn onífá àwọn ọlọ́pẹ̀lẹ̀ àwọn tó ń yẹ nǹkan wọ́n á tún wò wọ́n láwọn ọ̀yá ní pé àwọn fẹ́ màlúù dúdú wo òwe Yorùbá àbí kí n dẹ̀ pé lọ́fọ̀ ni wọ́n ní afàìfúnni lọ́mọ adìyẹ sìn fìgbòdìdì ọmọ orí wọn burú ni ẹni tí ò fún ẹ lọ́mọ adìyẹ sìn afàìfúnni kò fún ẹ ṣé o ti rí lọ lọ́lọ́run kọ́nfàmù dẹ ni wọ́ọ̀dù yẹn kò fún ẹ lọ́mọ adìyẹ sìn bẹ̀tẹ̀ ó rẹ́dì láti gba ọmọ ẹ̀ ó rẹ́dì láti kó wàhálà sí ẹ ó rẹ́dì láti ní ẹ lára ó rẹ́dì láti fún ilé ayé yìí mọ́ ẹ torí pé kí ni torí pé òun lọ́lọ́run lèmi fi máa ń tú gbogbo nǹkan tó ń jẹ́ nira àtúnṣó ni àtàjẹ́ ni tí wọ́n ń dà yẹn láàmú àtàwọn àlìjọ́nú ni tí mo fi máa ń tu síbi pé kí ni o pàṣọ ọlọ́run ọba ni wọ́n tó o bá ti mọ ọlọ́run wá sáré lórí ilẹ̀ ayé ta wáyé tó o bá ti mọ ọlọ́run tó o bá ti bìlífù pọ́lọ́run ló ń ṣe gbogbo wàá sáré wàá kọlu mọ́tò wàá sá ẹlòmíì sí àjọ ó ń dájọ́ lọ́wọ́ báyìí wàláì tàláì ó ti ń sọ fáfá fèkì tó lọ ń bá àbí ṣéwù fèkì tó lọ ń bá àbí babaláwo àbẹ́lẹ́bọ lóògùn àbí kíní tó ti sọ pé ẹ̀ kíní tẹ ní gbogbo wàhálà tẹ ní ètùtù tẹ ní màá ṣe yìí kò sówó ńlẹ̀ báyìí mò ń dájọ kan <laughs> ó lọ́lọ́run ni bẹ́ẹ̀ ni pé tí n bá ti gba àjọ yẹn bàbá àjọ yẹn two hundred thousand ni ṣóṣà máa tó ẹlòmíì ti talẹ̀ tó ní lórí ayé yìí ókè àwọn tó wá ní wọ́n dà ẹ́ láàmú tó fi talẹ̀ àwọn tó ń fi ọmọ ẹ̀ dà ẹ́ láàmú àwọn tó ń fi iṣẹ́ ẹ dà ẹ́ láàmú àwọn tí wọ́n jẹ́ kó rí jẹ tí wọ́n jẹ́ kó rí mu tí wọ́n jẹ́ kó rí ná tí wọ́n jẹ́ kó rí lò kí la pè wọ́n èṣù ni wọ́n àlìjọ̀nú ni wọ́n àwọn loṣó àwọn làjẹ́ gbogbo àwọn ẹ̀mí àìrí tó ń bẹ lórílẹ̀‐èdè ayé pátápátá tí wọ́n ń yọ ẹ̀dá lẹ́nu evil ni gbogbo wọn devil ni gbogbo wọn ẹ̀mí òkùnkùn ni gbogbo wọn bó ṣe wá rí bẹ́ẹ̀ yẹn ò wá ṣe làákàyè ìwọ tí ìṣòro yẹn bá ní o ò wá ṣe làákàyè ìlàákàyè wo ló yẹ kó ṣe ò wá ṣe làákàyè pé àà wọ́n láwọn ayé ló dàbí láàmú so kí làwọn ayé wa fẹ́ ṣe àwọn ayé wa ní pé ó yá lọ ra adìyẹ wa lọ ra ẹlẹ́dẹ̀ wa á gba òbúkọtẹ́ yẹn gbagbá ó wáyé kó ṣe làákàyè pé kí ni mo ṣe fún wọn lálàkọ́kọ́ tí wàhálà yìí fi bẹ̀rẹ̀ wọ́n ní kò sí ìgbà míì dẹ̀ ní a máa rí wọn ní ẹ ti bọ́ ẹnìkan rí <laughs> ẹ ti yé àfà ẹ ti bọ́ ẹnìkan rí ọmọ yín ló ṣe nǹkan kan báyìí màmá tó bí yín ti ṣe nǹkan báyìí làwọn ayé fi ń bínú fáyìn àwa gbọ́ wọ́n wá ní pé wọ́n máa gba òbúkọ tẹ́yìn ẹ̀ gbàgbá ó yẹ kéèyàn píkì pé tó bá ti fún wọn lóbùkọ yẹn tátẹ́gùn bá ok ọ̀nà méjì ni ó lè fún wọn lóbùkọ yẹn nǹkan tó dẹ̀ tó tó rẹ̀ fún wọn gan kò tún ní kò lọ á tún máa lékún sí ni ó mọ̀ nǹkan tó ń try àtúnṣọ fún yẹn lọ sáde ọlọ́run ọba tó yẹ pé wọn ò bí àjẹ́ kan rí wọn ò bí oṣó kan rí wọn ò bí àlìjọ̀nú kan rí ó gbọ́ ni bàbá wọn àṣetọ́ni sọ pé kí ni ilẹ̀ min ibadika min al-mukhlasin àyàfi àwọn tó ṣe kí ni o àwọn tó bá ń ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run tí wọ́n dúró tọ́ ọlọ́run lòun ò èṣù ò ní distop nínú ayé gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn oṣó gbogbo àwọn àlejò náà ẹjọ́ ìránṣẹ́ ta ni wọ́n ìránṣẹ́ èṣù so òun fìtọ́ fọ̀gbẹ́ ni o dìdìrì tí wọ́n sọ pé àwọn àjẹ́ ń yẹ yọ ẹlẹ́nu tó wọ́n sọ pé ẹ ṣàbá mi wẹ́ẹ̀bẹ̀ àwọn àgbà ó wẹ́ẹ̀bẹ̀ ọlọ́run istigifero fàkúlẹ́tò istigifero rábákóyin náà kánà gàfárà yorùsílẹ̀ sàmà ha aleikum mìdírọ́rà àwọn èèyàn àmì gbọ́ ọlọ́ni ẹkàn tọrọ ẹkàn ẹkàn ẹkàn ẹkàn ẹkàn tọrọ àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run hinna ọkà náà gàfàrà torí èmi ọlọ́run ọba nìkan ni mo lè foríjì yìí n bá wá foríjì mi ha aleikum mìdírọ́rà máa máa rọ̀jò ike òjò àná òjò àlùbáríkà fún wọ́n yóò bí yíkún nínú àrísìkí àdúrà yẹn a máa gbà ẹlòmíì a máa sọ fún wa ní tó bá ṣe stíkì fáàrù jù wá tètè kú irọ́ ni wọ́n ń pa ọlọ́run ọba ló ń kọ̀ǹtró wa nínú àlùkùránì pé ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run torí èmi náà ọlọ́run ọba lọ́ba àforíjì tẹ bá tọrọ àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run máa foríjì yín lórí gbogbo ẹ̀ṣẹ̀ màá wá lé yín kún pẹ̀lú ọrọ̀ bísínẹ́sì yìí màá máa lọ wájú sí màá lé yín kún pẹ̀lú ọmọ alálùbáríkà wọ̀bánìn pẹ̀lú àwọn ọmọ alálùbáríkà wọ́ẹ̀jà ńlẹ̀ àkóńjà náàtì pẹ̀lú bá ṣe dúró tá ń pè mí ọlọ́run ọba yìí tẹ́ ń tọrọ àforíjì pé àti ẹ̀mọ́ nǹkan tá a ṣe aṣáàmù pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ mi wá hashtag furuláyé náà kánà gàfárà hashtag furuláyé azeem alẹ́sìn láyé lẹ́wà láyé olùkọ́ yóò mú hashtag furuláyé láyé lẹ́lá àwọn ẹṣẹ́ àṣẹ stick faro ẹṣẹ́ àṣẹ stick faro kẹ́ yá à ń ṣe. ọlọ́ni wọ́n ẹ̀jẹ̀ alẹ́ àkúnjà nẹ́ẹ̀tì tó bá dọjọ́ àlìkẹ́ àwọn ẹ̀wọ̀ àlìjẹ́ náà ẹni tó bá tọrọ àforíjì lọ́dọ̀ èmi wá ẹ̀jẹ̀ hálẹ̀ àtún àní ara kí tó ṣe àlùjọ́nà lásán o àlùjọ́nà táwọn akérèmọdò jẹ́ kí n túbọ̀ àwọn bàbá wa <laughs> àlùjọ́nà ò ní èsì ló máa wọ̀ lórí kíni lórí istigifaru wọ́n wá wò bóyá istigifaru bóyá tẹ̀sùn wọn ló fi sọ fún wa pé astegi firullahi mílẹ̀ alimi ìzani tó bá jẹ́ pé astegi firullahi tẹ́mi muhammadu saheed ń ṣe tó bá dọjọ́ ọ̀dájọ́ ọlọ́run ọba ní tó bá plastic fruit láàtẹ́mi muhammadu saheed ṣe mo ṣe pẹ̀lú mímọ́ mo ṣe pẹ̀lú mukulisina lẹ́hùn dínà húnà fáà mo ń ṣe pẹ̀lú mímọ́ mi ń ṣe pẹ̀lú ẹbọ òní ó bá tèèyàn jẹ́ eh, eh, astagfirullah astagfirullah ó rojọ́ èèyàn lẹ́yìn astagfirullah astagfirullah ó bóògùn sóúnjẹ olóúnjẹ astagfirullah astagfirullah olórí ibú ni ẹ <laughs> ọlọ́run bò kí ìjọba alábòsí. fọlẹ́ tẹ́ríkànú ilẹ̀ lẹ́sìn náà sọ́lẹ́mùn fọ́tàmánzákò mọ́ náírù lọ́lọ́run ọba sọ. sọ́ọ́límù alábòsí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba hẹ́ẹ̀tì ẹ̀ púpọ̀ ẹ̀rẹ́ lómi ìtàn ní àwọn ẹlọ́ṣà sàn fúnra irọ́ ló ń gbà o èèyàn lóyún fún kò fẹ́ gbà lọ́wọ́ ẹni tó lóyún fún ó fọgbọ́n fún lóògùn ìyẹn ọmọ kóògùn yìí ni oyún ṣẹ́ ó wà lọ mú tẹ̀sífà astagfirila astagfirila irọ́ ló ń pa kò lọ bìtọ̀ kan òun lọ́lọ́run sọ yìí máa gbọ́ hashtag fi rúlẹ́hìn mílẹ̀ alimi ìzani tó bá yẹ pé confam bọ́lá wọn bá ṣe ní ká ṣe ísìkì fàárù káwá àforíjì lọ́dọ̀ wọn ọlọ́run ọba lèmi àti ẹ bá ṣe jọjọ́ ń wa tó ẹ pé bọ́lá wọn bá ṣe ní káwa lèmi àti ẹ ń wa tó bá dọjọ́ àlèkè hámà ọlọ́run bá ní ẹgbẹ́ skéèlì jáde wọ́n wá gbé skéèlì ṣe pápá skéèlì báyìí ló ṣe rí ọlọ́run bá ní istigifaru èmi ọlọ́run ọba lọ́ba aláforíjì mo ní istigifaru ti tèmi ẹgbẹ́ original istigifaru tèmi ọlọ́run ọba ẹgbẹ́ sápá skéèlì wọ́n wá gbé istigifaru tó ọlọ́run ọba sápá skéèlì kan ọlọ́run bá ní tò afáàsáìdì <laughs> istigifaru dẹ́yìn náà ṣe ẹ̀yin màláìka ẹ̀kọ́ istigifaru ẹ̀ sí ọlọ́run bá wa ń promise wa pé tó bá jẹ́ pé èmi Muhammad Saheed tí n bá ṣe istikvaru tí mo ń ṣe láyé yìí tí n bá ṣe pẹ̀lú mímọ́ tí mi ń ṣe pẹ̀lú ògógóró istikvaru ológógóró istikvaru tó ti fagbó tójú ti ràn tó wá ní ẹ̀sàgbélé ẹ̀sàgbélé ẹ̀sàgbélé istikvaru tó ti bàtẹ́ni ẹlẹ́ni jẹ́ istikvaru tó ti dayérú istikvaru tó ti ṣẹbọ sọ́lọ́hun tí kì í ṣe istikvaru tó pé istikvaru tó mọ́ pẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ni ọlọ́run bá ní kí ló wà lé ń bẹ̀ tí ẹ̀yin màláka kó istik fárò tèmi ọlọ́run ẹ kó sápá skéèlì kan ẹ kó tẹrú mi sápá skéèlì kan tó bá ti tó bá ti ṣe pẹ̀lú mímọ́ ọlọ́run bá ní tí wọ́n bá kó istik fárò tèmi sínú skéèlì ọlọ́run bá ní sàmọ̀ pé ti tèmi ọba onímọ̀ lèmi ọlọ́run ọba istik fárò tèmi ọlọ́run ọba ó máa já skéèlì èyí tí wọ́n náà ṣe tó bá ṣe pẹ̀lú mímọ́ màá ní kí wọ́n kó sínú skéèlì ó máa já skéèlì bákan náà bí tèmi ọlọ́run bá ṣe já skéèlì bẹ́ẹ̀ náà ní istik fárò tí wọ́n náà ṣe bẹ́ẹ̀ náà skéèlì ṣùgbọ́n àní gbọ́ àní gbà ẹ wo yẹn tọ́tọ́ lọ́nà máa fún wa pé kẹ́kọ̀ọ́ máa ṣe astagfula astagfula astagfula astagfula ó dẹ̀ kẹ́tì rẹ̀ sáńpù ẹ̀ lọ́dọ̀ anabi nuhu aleyhi salatu wa salam kò sí irun fún wọn kò sí nǹkan tọ́tọ́ lọ́nà ní kí wọ́n máa ṣe ju pé ọlọ́run sáà ní kí wọ́n máa sọ pé kọ́lọ̀n foríjì wọn kọ́lọ̀n foríjì wọn wọ́n kọ̀ wọ́n kọ̀ ẹ ti ọ̀rọ̀ sáà so ẹ má ẹ̀ka fi o ti sọ fọ́lọ́run bá pé ìyá kanáà budu ọlọ́run ọba ìkọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ ọlọ́run ọba tó create gbogbo ayé ìgọ̀gàn ó yé ẹ o toro lọ́lọ́run míì toro ṣẹ́fá toro ló ń foríbalẹ̀ fún nǹkan míì toro ń bẹ nínú àwọn ẹgbẹ́ burúkú ó dẹ̀ ní gbogbo ẹgbẹ́ ló ní bọ́n ṣe hélì ọlọ́run ọba wọn orí ẹ̀ burú ni ó rí pé àwọn babaláwo gan ní ìbá akọ́dá àwọn babaláwo ní ìbá akọ́dá it's true mi ì ṣépè fún anybody mi ì dey abuse anybody mo kàn ń sọ pé àwọn ẹ̀dá tó pé wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti ń kírun o bọ́n ṣe ń kírun yẹn wọ́n lọ ń forí balẹ̀ fún nǹkan míì ok ẹ̀yẹ́ ká fún aláìsàmpù babaláwa ní ìbà akọ́dá tàlàkọ́dá tí ẹ̀ kórè wọ́n burú anabi hadama aleyhi salatu wa salam ìbà ṣẹ̀dá tàlà ṣẹ̀dá jalla jalaluka ya allah aláwù ni ọlọ́run ọba yìí ni wàá ti mọ̀ pé wọ́n ṣà ń gbé ìrújú wọ̀ wọ́n mọ ibi tí wọ́n lọ àmọ́ orí ibú tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé stẹ̀wé àti abunab wá àti abulìjànátì àti abulìjànátì humulifahison ló fi láfi sọ fúnra wa ní last week pé ẹ má ìka máa bú àwọn ẹni ọlọ́run ẹ má ìka máa sọ̀rọ̀ sáwọn èèyàn torí pé kí ni ẹni tí ò tí kú ò tí mọ kú tó máa pa wọn ọlọ́run lòun lòun mọ ọmọ àlìjànnà òun lòun sì mọ ọmọ iná so ká pèpè sẹ́sìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé mo báwọn nǹkan mi wá ojú ti là sí twenty one century la wà ìwà á máa wẹ̀ lómi pé ah, ah, bí lè ṣe ń lọ amẹ́ríkà tó ń lọ london tó ń ṣe gbogbo èyí tọ́lọ́run ṣàánú èyí wèrè lélẹ́yìn ó tún rò rò ó pé òun wà nínú ẹgbẹ́ kan òun joyè kan alájì mà tún ni alájà mà tún ni ló tún wá ṣe irú eléyìí so ẹni tí ọ̀rọ̀ ọlọ́run bá ń ta lára tó bá gbọ́rọ̀ ọlọ́run yé ó máa ṣe ó máa ó máa fi bákan kì í ṣe pé bóyá pé bóyá èèyàn abúyàn ẹ ẹ lè rí pé a ṣe lẹ́sọ̀rọ̀ ká dárúkọ èèyàn láyé àdẹ̀pòwe síyàn nǹkan tó lọ́wọ́ bá sọ là ń sọ ìyá kaná àbúdú everybody ló láàfà àfáwọn òmí bí mo ṣe ń sọ yìí tó bá yẹ pé irọ́ ni mò ń pa wọ́ọ̀dù yẹn kò sẹ́ni tó wọ́ọ̀tẹ̀ àfi ọlọ́run ọba ọlọ́run bá dẹ̀ sọ pé yákẹ́ni àbúdù ìfàsì tó dàbí fàsì ẹlẹ́kẹ̀rin tó pín wọn yìí tó pín fàsì yẹn sí méjì pé ibi tèmi àti ẹrú mi ti ní bísínẹ́sì ti dé ẹrú mi sọ pé yákẹ́ni àbúdù èmi ọlọ́run ni a máa sìn gbogbo creation gbogbo nǹkan tí mo create pàápàá èmi ọlọ́run ni wọ́n ní wọ́n fẹ́ máa sìn o wá yákẹ́ni ẹ̀sìtàhìn ọ̀dọ̀ èmi ọlọ́run ọba ni wọ́n á ti máa wá ràn lọ́wọ́ jẹ́ kí n fún ẹ lẹ́sàmpù nígbà míì tó máa dúró ìyàwó ti tiẹ̀ ìyàwó ẹ̀ kó wà lọ gbowó ọbẹ̀ lọ́wọ́ kó wà lọ gbowó ọbẹ̀ lọ́wọ́ brọ́dà ẹ̀ kó dẹ̀ má ti kú lórí àìkú ẹ̀ ṣé ò ní bínú bí láìfù ṣe rí nìyẹn olùfẹ́ máa wọ́ṣìpù ọlọ́run orí ọ̀dọ̀ ọlọ́run ẹ̀fì máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ tọ́lọ́run bá dẹ̀ ti mọ̀ pé rẹ́spọ́ǹsì òun ni ó wà lọ ń bá nǹkan tí ò tọ́ lọ́run ó wá ní pé kọ́lọ́run má bínú a dẹ̀ ti kóòtù àwọn àyà ṣírík fún wa tọ́lọ́run ọba gan kò fi bún anábìwá muhammadu sallallahu ta'ala wa sallam látẹ́dí aláìlá àníhá hàrà fatakunna minal muhazzabid ìwà mi mọ̀ mọ̀ to bá pa nǹkan pọ̀ mímì ọlọ́run màá jẹ ẹ́ ń yà ọlọ́run jẹ́ àgbèsọ́ ni so nǹkan to fi dàbí pé ó ń dùn yàn ni ẹ wá wò bá ṣe ń kí fatia ìgbà tá bẹ̀rẹ̀ tafsiri fatia yìí suratul fatia yìí mo sọ fún yín pé kò sí nǹkan tí wọ́n kà lórílẹ̀‐èdè ayé láti jọ́ tí ọlọ́run ti sọ fatia to to pọ̀ to fatia to bá mọ̀ ó lè sọ fún mi kò sí nǹkan tí wọ́n recite pé kíkà lẹ́nu ní gbogbo ẹ̀sìn ní mi sọ pé nínú mùsùlùmí o káàkọ́ gbé lórí irun ká gbé lórí fifty percent mùsùlùmí gan ó yá fifty percent mùsùlùmí lórí fatia kò sí nǹkan tí wọ́n ń kà lórílẹ̀‐èdè ayé tó pé recitation tó tó suratul fatia tó lè tó tó tó ní followers jẹ́ ká pè ní followers tó ń ka ẹ̀ tó fatia every day so ó tẹ̀sùn wọn púpọ̀ jù ọlọ́run bá dẹ̀ sọ aya oníbejì méjì aya kìíní sábọ̀ almasam ọlọ́run bá ó ń ròyìn ni ó dẹ̀ tún dá ròyìn suratul fatiha walakode atayina kasabu almazan minal kurihan walikurihan ilẹ̀ azi àwọn ọlọ́run bá la sọ àyà tó yẹ wáyé o ti mọ̀ pé ọlọ́run ọba ìlú ẹ̀kọ́ máa sìn ní wáyé tọ́lọ́run bá ti mọ̀ pé wọ́n máa rìsáìtì ipe àyà alákàtúnkà àyà òní recitation recitation pé pé tó ń wà tútùkà tó ń bá kàtọ́ǹsì wà tútùkà ẹ wo bó bó kavatia ò ní irun Khadija ni irun ẹ irun ẹ ò pé tó bá ka fatia ẹ ti understand ẹ wo orúkọ ẹ àti sọ gbogbo oríṣiríṣi orúkọ tí suratul fatia ní ó tẹ̀sùn wọn púpọ̀ jù ṣáádà oríire ni so ó wá sọ pé ìyá kan abudu ọlọ́run yẹn ló fẹ́ máa sìn wá ìyá kan náà sàyè ọ̀dọ̀ ọlọ́run fẹ́ máa wà rà lọ́wọ́ ó wá ń lọ ó dẹ̀ jẹ́ mùsùlùmí ó jàlájì ó jàlájà ó wá ń wà nínú ẹgbẹ́ káàkiri ó wá ń lọ ń mu ó wá lọ ń ṣe sàárà àwọn nǹkan míì wà tíyàn ń lò tó yẹ pé oṣooṣù wọn ni kò máa pa nǹkan sí di nǹkan ṣó mọ̀ pé o ti ń gbé kíní yẹn fẹ́ lòmíì o ti ń gbé kíní yẹn fẹ́ lòmíì ṣoṣo tí wọ́n rèjì tí kí wọn irú ẹnìyẹn ṣó lè ké ẹgbẹ̀rún fati àkówá rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ because ọ̀rọ̀ ti dàrú gbogbo nǹkan wọ̀nyí làwọn apá kan àfa wa fẹ́ máa hà proof fáwọn èèyàn láyé èmi ò ṣe ń jí o mi ì ṣe ń jí o mo kàn àti máa sọ nínú lecture mi ni pé ibi téèyàn burúkú wà èèyàn dáadáa wà èèyàn burúkú ń bẹ nínú alùsùnà èèyàn burúkú èèyàn dáadáa ń bẹ nínú alùsùnà èèyàn burúkú èèyàn burúkú ń bẹ nínú àwọn alò tàríkà èèyàn dáadáa ń bẹ lálù tàríkà èèyàn burúkú ń bẹ nínú nàìjíríà èèyàn dáadáa ń bẹ nínú nàìjíríà èèyàn dáadáa ń bẹ ní ghana èèyàn burúkú ń bẹ ní ghana ẹ ti mo sọ pé méjì méjì nìkan tọ́lọ́run dá word and opposite ní bẹ́ẹ̀ ṣeré èèyàn rẹ̀ lẹ́ṣẹ̀rẹ̀ èèyàn burúkú ẹ lè condemn pé yes pé kí n lo yorùbá yìí pé gbogbo òlu ló parí ẹnìkan parí nílùú kẹwàá ní gbogbo òlu ló parí nǹkan tẹ̀mí ò fọwọ́ sí nìyẹn ah kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wàláì àwọn àáfàá tó lọ́run ṣì wà tó yẹ pé wọ́n máa ro nǹkan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ti gbọ́ nǹkan tí mò ń sọ nìyẹn èmi ò sọ pé kéèyàn ṣoògùn o olórí búlá ní kéèyàn lọ máa ṣoògùn kádàrá o pé ìmùlẹ̀ ayé mo fi ń fún ẹ ní definition ẹ̀ wọ́n láyé ń ṣe ẹ́ ó wá ló ń wá ìmùlẹ̀ ẹ̀ ó wá ìkó sí dáhùn pé ok tó yẹ pé ẹni tí wọ́n bí pé wọ́n pè é ní ṣàǹgójì ní o wọn ò pè é ní Ògúnjì mi o wọn ò pè é ní Ọ̀ṣun fún mi ní kinní kan o wọ́n sọ ẹ́ ní Abdulrasaq wọ́n sọ ẹ́ ní Somad wọ́n sọ ẹ́ lórúkọ Islam wọ́n sọ ẹ́ ní Al-Mustapha àwọn orúkọ orúkọ wọ́n sọ ẹ́ ní Muhammad Sahid àwọn orúkọ mùsùlùmí ni wọ́n sọ ẹ́ o wá wàhálà wá dé a wá mọ̀ pé òòtí ẹ̀ wá mọ̀ pé òòtí o òòtí rí lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ òòtí débi pé wọ́n sọ fún ẹ pé Ọlọ́run ló ń da ìdá láàmú rí òòtí gbọ́ débi wọ́n lànà búlù wá nẹ́kùn bí ṣé in mínàlẹ̀ haúsì ìwàlejò yìí o ò tí mọ̀ pé gbogbo pírọ́blẹ́mù ó máa ń wá láti ọwọ́ ọlọ́run ọlọ́run ní wà máa ń tẹ̀sí kútù mi ń wà rákàtì ìláyà àlámùhá ewé kan ò ní bọ́ọ̀lẹ̀ kémi ọlọ́run ọba máa mọ̀ sí ó yá àtẹ̀wá lo proverbe ibi tọ́lọ́run ọba ti sọ pé mi ni mò ń dà ẹ́ láàmú ó tún wà nínú àlèkùnrin àánì akáwágbà pé o ò tí wàá gbọ́ wà sí débẹ̀ rí ó wá tọpinpin wá jáde àwọn wèrè kan wọ́n wá ń sọ fún ẹ pé ìyá kan ló ń dà ẹ́ láàmú àwọn ayé ló ń dà ẹ́ láàmú oṣó ló ń dà ẹ́ láàmú ẹlẹ́bọ ló ń dà ẹ́ láàmú àwọn ẹ̀mí kan ló ń dà ẹ́ láàmú àwọn ẹ̀mí àlùjọ̀nú ló ń dà ẹ́ láàmú ó wá ní fáyìn ó dà kí ni mo ṣe fún wọn wọ́n ṣàwá sítórì kan bóyá bàbá bàbá ẹ̀ ni wọ́n pè bóyá wọ́n níwọ̀ náà ni pé o búya arúgbó kan bóyá wọ́n ní pé o ti fi girlfriend kan sílẹ̀ rí ọmọ pupa tó fi sílẹ̀ ní <laughs> so you understand wọ́n wá fún ẹ ní làbárè yẹn ó wá ní pé what is the solution wọ́n wá sọ fún ẹ pé solution ni pé ó eh, máa ṣe ìyọnu ayé níbi tọ́rọ̀ dé yìí then ìyọnu ayé òde tún máa ṣe ìpèsè fáwọn àgbàlagbà now wá wò pé ìpèsè fún kí ni wọ́n á rí pé wàá wá ẹran wá àbí wà á máa gẹ́tì àgùntàn àtàwọn nǹkan kan wọ́n kà á sílẹ̀ obì orógbó aṣọ pupa aṣọ dúdú aṣọ funfun àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń kà wọ́n ṣàkà á sílẹ̀ fún ẹ ó dẹ̀ jọmọ mùsùlùmí ṣó mọ̀ pé ó yẹ kí làkàyè ti máa rọ́ sọ pé ah mi ì sí ní right way o mo ti <laughs> mo ti ń da nǹkan pọ̀ o kẹ́míkà <laughs> ti ń mí ìsìpọ̀ bírọ́ bíl kálábà but true pé ilẹ̀ Yorùbá wọn ò ní sọ fún ẹ wọn á ní àjò ni kì í má ṣáájò ṣe o má ṣáájò tó máa gbé ẹwọ́nú làṣá tó máa gbé ẹwọ́nú bilihutamati tó máa gbé ẹwọ́nú jehimi tó máa gbé ẹwọ́nú jahannama má ṣáájò ṣe o má dẹ̀ ṣe ájò ṣe tó máa lapa lórí ọmọ ẹ àtàrọ́mọdọ́mọ ẹlòmíín sì ń dààmú fárísìkì nínú ayé àwọn fọ́fadà wọn wọ́n ti ná wọ́n ti ná fárísìkì ti tiẹ̀ mọ́gbà látàrí gbogbo orúṣẹ́ pé à ń wá olubi ọmọ tuntun ká pètù fárísìkì ṣé ọmọ tẹ lo olúbi ẹ̀ ṣé kò lẹ́lẹ̀dá títí ẹni ẹni tó wá lo olúbi yẹn tó fi kó nǹkan ọrọ̀ jọ ṣóun náà ò ní bímọ sórí ilẹ̀ àwa lówó yẹn tó tó aṣọ everything àmọ́ gbogbo ẹ̀ náà á vanish lójú ẹ̀ tó bá vanish lójú ẹ̀ gbogbo production tó bá tó tó náà produce sílẹ̀ tó jọmọ lọ́lọ́run bá fi sọ pé wàlẹ̀ yaksha wàlẹ̀ yaksha lẹ́sìnà láwùtàrà kúmin alvis orí yàtọ̀ ǹdẹ̀ afan áfù àléhì ẹ bẹ̀rù ọlọ́run wọ́ọ̀dù méjì lọ́lọ́run tó wọ́ọ̀dù méjì tó strong tó jẹ́ lórí pé kápá ayà ọlọ́run lọ́lọ́run bá sáré sọ mẹ́ẹ̀ áfùn àléhì fálíyàtẹ̀kùnláhà wàá rí pé ó strong gan gbogbo ayà tí mo ń ka ẹ̀ ó ń túmọ̀ sí gbogbo ẹ̀dá tó bá ti ń ṣe nǹkan tọ́lọ́run ọba ò fẹ́ tó bá ti ń ṣe nǹkan táwọn bímọ ọmọ ò kọ́ wa kó mọ̀ pé ẹ̀sùn ẹ̀ ń bọ̀ wá ké lórí ọmọ òun kó dẹ̀ máa bẹ̀rù pé òun náà máa fọmọ sílẹ̀ ẹ̀yà yẹn nǹkan tó ń tú ó ń tú pé ó máa fọmọ sílẹ̀ ó ń tú pé ìwọ náà bọ̀ wá bímọ o. wọ́n lè yá tẹ̀kú lẹ́à háfùn àlẹ́ yìí fọ́n lè yá tẹ̀kú lẹ́à ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ ti èmi ọlọ́run ẹ méjì ló different word kan náà lẹ́ni ó dẹ̀ lo different Arabic sọ different ways fi sọ háfùn àlẹ́ yìí fọ́n lè yá tẹ̀kú wọ́n lè yẹ kúlù kọ́ọ̀lá ìṣẹ̀dí ìdà so ẹ jí ká bẹ̀rù ọlọ́run kì í ṣe pé bóyá nìkan sọ pé kí nìkan rẹ̀ ní ẹ nǹkan táwọn baba ńlá àwọn filẹ̀ à ogun àwọn baba ńlá àwọn baba ńlá Ọbàtálá àwọn kan wọ̀nyẹn ó wà kúrò resign kúrò nínú Islam àmọ́ ò lè jẹ́ Islam kó máa pa àwọn nǹkan wọ̀nyí pọ̀ tó ráwọn nǹkan wọ̀nyí náà ti wà tipẹ́ ọlọ́run ní kò sọ̀rọ̀ ń bẹ̀ ọlọ́run bá lèmi lọ́ba adẹ́dá ìyá kàná àbúdù àlóǹkalẹ́frí ìrun wọ́n ìyẹn fa ẹ̀rí pé níbi tí fatia popular dé sọ́dọ̀tù fatia popular dé òun la tó rí fíjọ àti fatia àbáyẹ ọmọ fatia wo bọ́ lọ́rọ̀ ṣeṣe ọlọ́run bá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ló fi fún ní nẹ́ẹ̀mù yẹn pé sábà alimọ̀sáà súrà tó yẹ pé wọ́n máa kàlákà tún kà wọ́n máa kàlákà tún kà súrà tó lè fatia ni òun ni ṣàádà oríire bóyá kò sí nǹkan tíyàn ń wá àti kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àti fún aláwọn prayer point yẹ kódà ìyá kaná àbúdúwá ìyá kaná star yìí nù yìí mo ti fi kọ́ àwọn èèyàn wa gan bóyá o fẹ́ lọ fún exam ni o fẹ́ lọ fún ẹni ipò ni gbàgbé wèrè tẹ lọ́n wá kiri pé wọn kì í fẹ́ kéwé joyè lẹ́yìn ewé àkókò ọlọ́run ọba ló fìyàn joyè kúlẹ̀ alahuma máàlíkàlẹ̀ mólíkì àti tírìtì máàlíkì yaomi dín ọlọ́run ọba lọba tó máa ń fọba jẹ gbogbo ọba gbogbo nǹkan tó jẹ́ tó jẹ́ kíngì pátá lórílẹ̀ ayé tá a wà yìí ọlọ́run ọba ló fi wọ́n síbẹ̀. Si wọ́n ń bọ́ lọ́hún jórúkọ ni kí má lọ́lọ́hún ọba ló fún wọn síbẹ̀ ẹni tó rí nǹkan nǹkan tí ọlọ́hún bá ṣàbòsí ni wọ́n ń bọ́ lọ́hún jórúkọ ni tó bá ṣe dáadáa fine tí wọ́n bá ṣe dáadáa wọ́n bọ́ lọ́hún bẹ̀ ọlọ́hún ọba nìkan lọ́ba wàdẹ̀ rí pé the same aya kúlẹ̀ àlà ọmọ máàlíkàlì múlíkì suratul Baqara náà lòun náà wà mí ìfẹ́ dààmú púpọ̀ wà ní pé òun náà tún parí pẹ̀lú o ó parí fún wa pẹ̀lú ala kulli shay'in qadir ọlọ́run ọba ní kí ni o gbogbo àrísìkí pátápátá ọwọ́ èmi ọlọ́run ọba ló wà ẹ ti understand ọwọ́ èmi ọlọ́run ọba ni gbogbo àrísìkí wà bí ẹ̀dí kàlàkà irú ìnìyànká àlàkù lè ṣe kọ̀dí ó dàbí suratul ali imran ló dàbí pé wà so ẹ ti understand nsìn so. so bó ṣe jẹ́ nìyẹn ẹ má ẹ̀ka ẹ má ẹ̀ka pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn ẹ̀ka dúró dédé ìwọ ìyá kan náà abúlé wá ìyá kan náà stahil ọ̀dọ̀ ọlọ́run láti máa sí kì fún ìrànlọ́wọ́ o ẹ ti understand so next week a máa tẹ̀síwájú olólọ́run ló fẹ́ máa sìn olólọ́run láti máa rí ìrànlọ́wọ́ ẹ̀dẹ̀ máa ẹ̀ka máa banú jẹ́ ní orí pé kí ni o lórí pé bóyá a jẹ́ mùsùlùmí àwa rí i pé ọlọ́run dá àwọn kan lọ́lá àwọn yẹn náà wọ́n ń sin ọlọ́run bá ṣe ń sin ọlọ́run wọ́n ń gbàwẹ̀ bá ṣe ń gbàwẹ̀ wọ́n ń ṣe dáadáa amọ̀lù sọ́ọ̀lì àgùkù ṣe dáadáa ni wọ́n ń ṣe àwa rí bíi pé ṣé báwọn ènìyàn náà wọ́n ń sin ọlọ́run àwa náà ń sin ọlọ́run mọ́ ẹ̀ ń sin ọlọ́run but àwọn ènìyàn rí wọ́n rárí sìkì jù wá lọ ó ṣẹlẹ̀ nígbà ayé anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn anzor àti àwọn muhajirun àwọn wọn ò lówó wọ́n wá béèrè question lọ́wọ́ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ṣe bá ọjọ́ ń sin lọ́hùn ni ọjọ́ ń kírun ni nàún kí ló wá dé ọjọ́ ń gbàwẹ̀ ni ọjọ́ ń ṣe gbogbo nǹkan ni wọ́n ìtàwọn ansor ṣe wá lówó ju àwa àjírùn lọ pé àwọn ò lè lágbára wọ́n ń sọ̀rọ̀ lórí kọ̀ọ̀kan ni ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wá sọ fún wọn pé ah ẹ má rora yín pín ẹni tó gbé one billion tó fi ṣe sádọ́kọ̀ fúnyàn àtiwọ́ tó ń fìdí ọmọ ẹ nínú ilé bóyá gàrí ló lọ sapá pé wọ́n láti jẹun tó fọ́mọ ẹ jẹ the same sádọ́kọ̀ lẹ́jọjọ ṣe the same ladder gbogbo ọ̀nà tí àwọn ẹni tọ́lọ̀ ń fún lárísìkí tí wọ́n fi ná sójú ọ̀nà tọ́lọ́hún ìwọ́ tó ò ní náà la fi máa ń gbé ọ̀rọ̀ nípa sádọ́kọ̀ la fi máa ń gbé wá sí elementary level kì í ṣe pé gbogbo ẹ̀ lówó lówó lówó lówó tó bá rìn lọ lójú ọ̀nà tó bá rìn nǹkan tó lè damage tó lè cause problem tó táwọn èèyàn lè wound látara ẹ̀ o lè ṣe kíni o lè páàkì ẹ̀ kúrò lójú ọ̀nà sádàkọ̀ ló ṣe way of sádàkọ̀ pọ̀ gan so kì í ṣe pé owó owó owó owó láyà iná fi wá sọ fún wa nípa àwọn tó ń sọ pé ká tún sọ̀rọ̀ nípa sádàkọ̀ díẹ̀ ìyẹn a máa sọ láàrin ìṣẹ́jú márùn-ún ni ọlọ́run bá sọ fún wa ní suratul Baqara ó ní yá ayọ́ alẹ́ zina amanu anfiku mímọ́ razaki náà kún mí kọ́bùlì an ya'tiha yawmun la bihum fihi wala ulatun wala shafahatun wal kafiruna humu salimun ọlọ́run ní yáyọ́ alẹ́sìnà amọ̀nù ọlọ́run ọba ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo àfikú mímọ́ razakina kò mí kọ́bílù gbogbo àrísìkí tá a fún yín o gbogbo owó tá a fún yín gbogbo dúkìá tá a fún yín àfikú mímọ́ razakina kún gbogbo nǹkan tó jẹ́ nǹkan pẹpẹ ọ̀rọ̀ tó fi dèèyàn ọlọ́run ọba ló fún ẹ ọlọ́run ní ẹ̀ tètè náà o ṣáájú mínkọ́bùlì mínkọ́bùlì síwájú ẹ tètè ná gbogbo nǹkan tá a fún un yín lárìsìkí ẹ tètè ná ṣáájú kí n tó kọ̀ntínú fáàsì yìí ṣùgbọ́n fáàsì kan náà tó sọ fún ẹ fáàsì tọ́lọ́run ọba tó fi ń bá kárúnà sọ̀rọ̀ ó ń bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀ tọ́lọ́ gbogbo ẹni tọ́lọ́run bá ti rọ̀ ní pẹ́pẹ́ ọ̀rọ̀ lónìí fáàsì yẹn wọ́pútẹ̀ gí fima ataka láwù dára làhàkírọ̀ kí ni fásitì náà dẹ̀ sọ fún wa sí àfikún mi máa rásàkì ní akúnmí kọ́bùlì ẹnu gbogbo àrísì kí yín ẹ tètè ná tán ẹ tètè ná sójú ọ̀nà àwọn ọlọ́run ọba ẹ tètè ná nígbà tọ́jà ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fi ṣàánú àwọn èèyàn nínú ẹ̀sìn yín ẹ fi kọ́ mọ́ṣáláṣí fèmí ọlọ́run ọba ẹ fi wá ojú rẹ èmi ọlọ́run ọba ẹ fi ṣàánú àwọn èèyàn àǹfikún mi máa rásàkì ní akúnmí kọ́bùlì gbogbo nǹkan táwọn ọlọ́run ọba fún yín ni má ò pò lówó onílé àwọn tí ò rí bisùn ní kí wọ́n máa sun ẹ o ní nǹkan mi tó lè yege ni tó ní bọ́ o ní káwọn tó nídìí omi wọ́n máa pọn mi onímọ́tò ní kí wọ́n máa ṣe one or two things fi máa fi ṣèbádé àsìtọ́ lọ́hùn òun lọ́lọ́run bá ń sọ yìí láàrin mẹ́rin sọ pé wàbtẹ̀gì fíìmá àtàkà láhù dára làákìrọ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ bá wá fún ẹ pátápátá fi wá ọ̀run fi wá ọ̀run wala tansa nasibaka mina duniye àbí mina duniya wa asin kama azana Allahu ilayka wala tabghil fasada fil ardi inna Allaha yuhibbul mufsidin ẹtì ọ̀rọ̀ sàn bí yẹn ṣe lọ nìyẹn má gbàgbé ìpín yẹn láyé gbogbo nǹkan tó lọ́n bá fún ẹ fi wá ọ̀run fi ma ataka Allahu fi ma ataka Allahu dára là ha xera ọ̀run yẹn ló jìnnà jù inú sàárè kò tí ì dán ọ̀run o gbogbo inú sàárè yẹn barisa ward ló wà yẹn o ọ̀run ọ̀run jìnnà o so háyà ìwọ̀n sọ fún wa pé gbogbo nǹkan tọ́lọ́run bá fún wa o ká fi wá tó wọn ká fi wá ojú ká fi ká fi ká nà sójú ọ̀nà wọn lọ́hùn ká fi ṣàánú anya ti àyà òmùn ó ní ká ná ogun ẹ̀ síwájú anya ti àyà òmùn kí ọjọ́ yẹn tó dé ọjọ́ wo lọ́jọ́ náà <laughs> we are talking about sadako má wo ọmọ nǹkan ṣàánú àwọn èèyàn ẹ wo gbooru program tá a dá sílẹ̀ yín sí báyìí tá a máa ń ṣàánú àwọn widows tá a máa ṣàánú àwọn arúgbó tá a ń ṣàánú àwọn ọmọ tí ò níyá tá a ń ṣàánú àwọn aláìnílówó a tún rẹ́gísítà ní NGO a tún rẹ́gísítà àkáǹtì fún gbogbo necessary thing tó yẹ kí yàn ṣe la ṣe lọ́dọ̀ ìjọba ní nàìjíríà ń bẹ̀ là ń sọ fáwọn yẹn pé ẹ máa dá sí tọ́lọ́run láti fi ran àwọn èèyàn tí ò ní lọ́wọ́ àwa yìí náà dá lẹ̀ ń bẹ̀ àwa yìí náà ni eh, ni a jẹ́ aṣojú ẹ̀ a jẹ́ leader nú ẹ̀ as you understand Global Dahiratu Dhikrlahi humanitarian and charitable organization so kí ni wọ́n fà yàn bẹ́ẹ̀ ọlọ́run ni pé ẹná ogún àrísìkí ta fún yín o anya ti ayahuman yahuman síwájú kí ọjọ́ yẹn tó dé ọjọ́ wo lọ́jọ́ náà ọjọ́ wo lọ́lọ́run tí a ti sọ láàrin mi àti ẹ ó ti yé mi àti ẹ ẹ jẹ́ ká fáwọn ẹni tí ò ní nìkan ẹ jẹ́ ká ẹ má ẹ ká wọ́ mọ̀ nǹkan ẹlòmíì owó ń bu sínú bẹ́ẹ̀dì ẹ̀ abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ báyìí owó ń bu sínú fíríjì ẹlòmíì báyìí ẹlòmíì kówó sínú sọ́kàwé ẹ ní kú mọ́ ni ẹ ní pàdé ọlọ́run ọba mọ́ ni ebi sì ń pa àwọn èèyàn tó jọmọ yẹn ó sì ń kọjá lẹ́bẹ̀ẹ́ ó dẹ̀ rí wọn almost every day kò dẹ̀ lè ṣàánú ọlọ́run ní gbogbo ọ̀rẹ́sì kìtà fún yín ayé tí àyà ó mùn ẹnu síwájú kọjọ́ yìí tó dé ọjọ́ wo lọ́jọ́ náà lábẹ́ ihun ọjọ́ tí ò ní sí títà pé a tajà a rajà lábẹ́ òfin wọ̀lá húlà tó ń ọjọ́ lẹ́yìn kò ní sí títà rírà pé ẹ wọ́n ṣe introduce mi sí business kan ni ẹ ní ò jẹ́ kó lè ṣàánú ọlọ́run nínú owó yẹn sójú ọ̀nà òun ọlọ́run kọjọ́ wo tó dé o ọjọ́ tó yẹ pé o ò ní lè kò ní sí transaction o ò ní lè transact kankan o ò ní lè ṣe títà rírà o ò ní lè ṣe business kò ní sí business lábẹ́ ìhùn lọ́dọ̀ àwọn àfáà lọ béèrè business ni kò ní sí títà afẹ́ ra nǹkan afẹ́ ta nǹkan fíìlì wàláhùlà tó ń kò ní sí ọ̀rẹ́ tẹjọ́ ń ṣe pé àwọn ọmọ èmi ò lówó kan mi tẹ̀lé tí kọ́ mọ́ṣáláṣí bá mọ́ṣáláṣí wo ni hòtẹ́ẹ̀lì mo fẹ́ kọ́ I'm very sorry to say gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ mùsùlùmí tẹ́lá fowó kó hòtẹ́ẹ̀lì ẹ gbìyànjú ẹ náwó sójú ọ̀nà tọ́lọ́run ọba ẹ kọ́lé ọlọ́run ọba ẹ kọ́ mọ́ṣáláṣí ẹ̀yin náà máa rìwọ́ọ̀dù ẹ̀ ẹ má waste time ara yín owó ọjọ́ ọmọ mùsùlùmí owó akọ́ hòtẹ́ẹ̀lì tí wọ́n ti lọ́n ṣe bàná o follow àyà yìí nǹkan tó jẹ́ pé ó máa yídì fún ẹ nínú sàárè ọmọ ẹ ò ní bá ẹ dénú sàárè ìyàwó ẹ ò ní bá ẹ dénú sàárè mọ́tò ẹ ò ní bá ẹ dénú sàárè oògùn nǹkan tó gùn tó ń lani lóògùn tó gbójúlé tó ní kò ní bá ẹ dénú sàárè àwọn ẹgbẹ́ tẹ yẹ pé ẹjọ́jọ́ ń fò lóru ẹjọ́ ń fò lọ́sàn-án èyí tẹ́ ń wọ pléènì lọ́ ń ṣe èyí tẹ́ ń wọ kàdà lọ́ ń ṣe èyí tẹ́ ń fò lọ nínú ẹ̀mí gbogbo ẹgbẹ́ tó wù gbogbo nǹkan tó fi ṣe nǹkan agbára wọn látàkó sí ètò máa bá ìwọ́nu bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó máa bá wọnú sàárè sádàkọ̀ máa ń tẹ̀lé èèyàn ká ni sádàkọ̀ máa dúró ó máa dúró fún èèyàn títí lọ́jọ́ gbèdé àlùkè àmọ́ ni sádàkọ̀ máa ń sáàvù èèyàn láyé but you don't know way ṣírkù lẹ́lòmíì ń ṣe ó rò pé òun ṣe sádàkọ̀ ni ẹlòmíì rò pé òun ṣe tọrẹ àánú ni ẹ̀bọ ló dẹ̀ lọ ń já sí so sádàkọ̀ àyìnkọ́ tó bá ti máa jẹ láyé ni títí lọ́jọ́ àlùkè àmọ́ ilẹ̀ onílé mẹ́ni tó bá mo treat last week tọ́lọ́run bá sọ fún wa ẹ ti ọ̀dọ́sán pé gbogbo àwọn tí wọ́n bá ṣàánú àwọn èèyàn tí wọ́n nà nǹkan fún wọn lórí ilẹ̀ àwọn ọlọ́run ọba á máa ṣàánú wọn a máa rọ̀jò àrísìkí fún wọn látòkè láti sánmọ̀ tó ẹ pé àwọn náà ò ní mọ̀ nira ẹ náwó sójú ọ̀nà ọlọ́run ẹ ṣàánú àwọn èèyàn ọlọ́run ní lábẹ́wù fíhì ọjọ́ yẹn kò ní sí transaction kò ní sí business kankan àwọn South Africa wà ẹ ká lọ ra mọ́tò lsmd ká tún ta ẹ ká ra mọ́tò ten thousand ká tún ta ní South Africa tí wọ́n fi ń ṣe business ọlọ́run ní náwó sójú ọ̀nà èmi ọlọ́run ọjọ́ tá ń sọ yìí lábẹ́wù fihì kò ní sọ̀rọ̀ smd kò ní sọ̀rọ̀ pé mẹkáníìkì náà fẹ́ jẹ tiẹ̀ ń bẹ̀ tẹ́ parọ́ fúnra yín kò ní sí kó ọ̀rọ̀ pé àwọn ẹranko dùnà ẹranko tìrì ẹrakìní ẹ̀ ń ṣe mọ̀nàfìkì fúnra yín lórí transaction kò ní sí náwó ẹ̀ sójú ọ̀nà ọlọ́run bá bá ọlọ́run ṣe kí ni mo mú àyà wá last week tó ń jí kún mí ní àbí ní àlè mi ọlọ́run ló tún sọ yẹn náà o ọlọ́run ẹ yẹ kí n já yín lórí kíni lórí nǹkan tó máa là yín nínú ìyà ẹlẹ́ta èrò tèmi ọlọ́run pèsè kalẹ̀ fún yín ó ní túmí nínú nàbí láì ó lè nígbàgbọ́ sẹ́mi ọlọ́run ọba ẹ̀ túmí nínú nàbí láì ẹ̀ wàlíyọ́mìlẹ̀ àìrè àbí kíni ó tún wá sọ̀rọ̀ pé ọ̀túnjáhìdúnà fi sẹ̀bílì yìí ó ń sọ̀rọ̀ nípa anfusik ẹ pé nípa ẹ̀mí náà mo ti gbà báyà yẹn ṣe ń bọ̀ ṣá ọlọ́run kà sílẹ̀ fún wa ni jẹ́rìí ẹlẹ́sìn àmọ́ náà fẹ́ ni ó ń sọ fún wa pé ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹ jẹ́ kí n fún yín lọ́gbọ́n ẹ jẹ́ kí n là yín lóyè lórí kíni lórí nǹkan tẹ́ ẹ lè ṣe tó máa là ọba ìyà ẹlẹ́ta èrò ó ní pé ká ọba gbọ́ ká sapá sójú ọ̀nà ẹ̀sìn kódà kó má lówó gan ẹ̀mí fi sapá fi ṣe sádọ́kà sí nǹkan kì í ṣe dandan ni pé mi ì lówó mi ì lówó ẹ̀mí ẹ̀ ò lè lo wọ̀tújá ìdúnà wọ̀tújá ìdúnà kìnnì kan á ń fún sí i montreal fẹ́ rántí mi ṣá montreal fẹ́ rántí ayà yẹn bí àmúwálì yìí wà á ń fún sí i ẹ sapá sójú ọ̀nà ìní ọlọ́run ọba pẹ̀lú nǹkan ọ̀rọ̀ àmúwálì pẹ̀lú gbogbo nǹkan ọ̀rọ̀ pẹ̀lú àrísìkí tá a fún yín wà á ń fún sí i àti ẹ̀mí yín irú ìta ṣe yìí ẹ fi ẹ̀mí yín ẹ fi sapá sójú ọ̀nà ẹ̀sìn ẹ fẹ̀mí yín ẹ fi ṣàánú ẹ fi ṣe normal thing ẹ má ẹ̀ka máa waste time ara wa ọlọ́run bá ní ọjọ́ náà kò ní sọ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó máa tiẹ̀ pé kí ni oyè báyìí ni kò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ oyè báyìí ni kò yẹ ká ṣe mọ́tò yẹn gan ó yẹ kí wọn náà gé ní bẹ́ẹ̀ business àwọn South Africa nìyẹn àwọn tó ń bá yàn ra mọ́tò ó yẹ kí wọn náà gé ní bẹ́ẹ̀ ṣe sọ pé oyè báyìí ló fẹ́ gbà ní ẹ sọ pé wọ́n máa ra nǹkan báyìí gbogbo ọlọ́run bá rí yẹ́wọ́n mọ̀ túbúlà sọ̀rọ̀ ayé ọjọ́ tó gbogbo àṣírí á tú gbogbo iná ọlọ́run bá ń rí bẹ́ẹ̀ wá ṣe tó bá da ẹ pàdé ọlọ́run dáadáa ẹ ti ọ̀rọ̀ sáà ọlọ́run ni pé kò ní sí ọ̀rẹ́ lọ́jọ́ náà wà láṣàfáhà tó ń fún gbogbo àwọn tó bá jẹ́ disbeliever kò ní sí olùṣùpẹ̀ fún wọn ṣàfáhà ọlọ́run ní lọ́jọ́ tá ń sọ yìí ẹ máa gbẹ́ o kò ní sí bísínẹ́sì nẹ́tíwọ̀kì bísínẹ́sì á sá lọ kò ní sí ọ̀rẹ́ kò dẹ̀ ní sí olùṣùpẹ̀ ẹ ti sáà tẹ́ wo nǹkan wọ̀nyí tẹ́ wo wọ́ọ̀dù tọ́lọ́run bá fi parí ọ̀rọ̀ ẹlòmínà nígbà yẹn kí ni ṣé wá jẹ́ káfíìrì ni káfíìrì ni torí tó bá ti mí tọ̀kù pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ó káfíìrì ọlọ́wọ́ ní wàlẹ̀ káfíìrù náà hum sọ́ọ̀lì múnà ọlọ́run bá ń dájúdájú àwọn kẹfìrí alábòsí ni wọ́n. <laughs> so what is that gbogbo àwọn business strategies tẹ́ ń ṣe gbogbo àwọn irọ́ gbogbo àwọn mọ̀nàfíìkì gbogbo àwọn nǹkan mìíràn tẹ́ ń foríbalẹ̀ fún gbogbo àwọn nǹkan tẹ́ ń papọ̀ mọ́ lọ́rùn ọba gbogbo àwọn nǹkan tẹ́ fi ń kọ́ ọ̀rọ̀ ẹ bá wo social media lónìí sí báyìí if you want to be famous o láti búyàn ni gbogbo orúkọ tó lọ́n sọ nìyẹn wàá búyàn tó wàá búyàn sí báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí wo program wa ni wọ́n á máa máa tò pé afẹ́gbọ́n nǹkan tó fẹ́ sọ lónìí afẹ́gbọ́n nǹkan tó fẹ́ sọ lọ́la èèyàn lèèyàn ń bú dé èèyàn nísìn wọ́n lè jalejá ń jẹ sanra èèyàn lèèyàn ń bú dé èèyàn èèyàn lèèyàn ń bú dolówó èèyàn lèèyàn ṣe jàǹbá fún gbogbo nǹkan ara ara wa la ti wá ń fa gbogbo nǹkan wọ̀nyẹn yọ pẹ̀lú ìnira àbúyàn dèèyàn ni á fèèyàn ṣoògùn ká tó ni ha se gbogbo nǹkan tá à ń ṣe à ń destroy ni ó rí ẹ̀kẹ́ tó rí nkan tó pure especially lórí social media kẹ́ tó rí nkan tó pure ilé iná aṣáà wa bá ṣe dèèyàn bá ṣe dèèyàn bá ṣe dèèyàn ọlọ́run ọba ló ń sọ̀yàn o ọlọ́run ní gbogbo tó fi ń bú èèyàn tí gbogbo tó fi ń tọwọ́ wàhálà tí yẹ kó tọwọ́ torí pé kí ni lórí pé o fẹ́ dèèyàn láyé o fẹ́ lówó láyé gbogbo orí ọwọ́ gbogbo àrísìkí ọwọ́ èmi ọlọ́run ọba ló wà bó búyàn jù bẹ́ẹ̀ lọ ibi tí wàá dé náà ni wàá dé iye nsúrùkùn lẹ́hùn fana gaali balakun wọ́n iye nsúrùkùn famasálẹ̀ sí yẹn nsúrùkùn mi bá di yìí wọ́n alàlá ìfọlẹ́yà tọwọ́ kalmọ́mìnú ẹ̀dá kun àwọn mùsùlùmí ọlọ́run kẹ́kẹ́ gbára lé nǹkan tọ́lọ́run ọba ò bá fún ẹ kò sẹ́dá tó lè fún ẹ nǹkan ọba bá fún ẹ kò sẹ́dá tó lè gbà lọ́wọ́ ẹ ẹ jẹ́ ká dúró tọ́lọ́run ọba lẹ́ẹ̀kan sí Global Dahiratu Dhikrlahi Humanitarian Charitable Organization tá ń ṣe tá fi ń ṣàánú àwọn ọmọ aláìníyàá ta fi ń ṣàánú àwọn arúgbó ta fi ń ṣàánú àwọn aláìní ẹni tó bá fẹ́ dá sí bó jẹ́ pé oúnjẹ ni ẹ pè whatsapp wa whatsapp number wa wà ń bẹ̀ eh, email wa wà ń bẹ̀ account number wà ń bẹ̀ account number lélẹ́yìí global dahiratu dhikrlahi islamic organization account name nìyẹn ya yeah, account name global dahiratu dhikrlahi islamic organization account number zero one two three two one four two five four account number zero one two three two one four two five four account number zero one two three two one four two five four wema bank nigeria you understand so email wa globalairatudikrula at gmail dot com so àwọn information wa pọ̀ lórí social media lórí youtube ni lórí twitter ni instagram ni facebook ni ó wà ń bẹ̀ and it's full register láti máa ṣe àánú àwọn èèyàn kò sí nǹkan tó kéré jù tó bá ní five naira fi síbẹ̀ òun là ń kà yìí lábẹ́ òfìhì náà nǹkan tó lọ́wọ́ bá fún ẹ fi ṣàánú kó tó dọjọ́ wọ ọjọ́ tó ní rí bísínẹ́sì ṣe wàlá húlà tún ọjọ́ tó ní rí mọ̀lẹ́bí tó ní rí ọ̀rẹ́ kọ̀ọ̀kan mọ́ wàlá ṣàfà àtún ọjọ́ tó ní ní olùṣìpẹ̀ sàárà tó wá ṣe ìtọrẹ àánú tó ń ṣe ara wọn aláìní tó ń ṣe láàánú gbogbo nǹkan tó wá ná sójú ọ̀nà ọlọ́run pátápátá wọ́n wá di ọ̀rẹ́ ẹ̀ wọ́n wá di èèyàn wọ́n wá stáǹdì fún ẹ ò wá ní rí wàhálà ò ní rí ìnira sàárè ò ní rí nǹkan kan ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ wọ́n ní sàárà àṣìṣe àná Muhammad sallallahu alayhi wa sallam ó ló dàbí kíni o sàárà àṣìṣe máa ń gbá ẹ̀ṣẹ̀ lọ ni gbogbo àwọn tó jẹ́ pé most of àwọn èèyàn tí oòrùn òdẹ nípa lọ́jọ́ ọ̀dájọ́ tí umbrella máa wà lórí wọn tí ṣẹ́ta máa wà lórí wọn lọ́jọ́ náà àwọn aláàánú náà tún ni ẹ ti understand ẹ ká ná nǹkan aṣojú ọ̀nà tọ́lọ́hún àkáǹtì láti fi sílẹ̀ yẹn àti email àdúrà ògbó wa gbà o bisimilahi kúlẹ̀ allah fún fadilatu sheikh Ali imam al-Busoiri ọ̀nà ogun bisimilahi rahman rahim allah ar allah somad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan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 فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ألون جاشوري آمين